monday to friday ó máa lọ sí ibi iṣẹ́ ó máa dé lálẹ́ fine mo fara mọ́ weekends nìkan ló ní fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n sìn weekend ti wà fún masters wàá ti lọ wàá tún dé lálẹ́ this is not fair mo dẹ̀ sọ fún ẹ nǹkan tó ń ṣe ń bà mí nínú jẹ́ i don't like it. Ah, ọkọ mi don't talk like that okay no be me wo firstly um, um, traffic ló jẹ́ kí n pẹ́ lé mi hmm. okay okay sweetheart see all this is gonna end soon by the time tí bá ti ṣe tán i will have all the time in the world for you and you alone. okay so torí pé mo gbà kó lọ ṣe masters ẹ mo ti ṣe nǹkan tí yóò dá láti at least encourage ẹ kó progress right. no no No. So what are you talking about? No. So masters tó ń ṣe gbọ́dọ̀ affect ohun ẹ. No, sweetheart. Adénìkẹ́ <laughs> ọmọ Yorùbá ni ẹ lẹ́yìn yẹn níjẹta gari ni mo mú sùn ìgbà tó dànà mo mú kaṣú náà ta tó mi mo jẹ ìgbà tó dé ni the same thing mo mú búrẹ́dì àti bọ́tà mo kì í bọ̀ fún nítorí pé kò síyàwó tó máa dáná fún mi àbí ẹ̀ṣẹ̀ ni pé èmi tí mo jọ́kùnrin ọmọ náà dá ẹ̀ṣẹ̀ ni àbí kí ni reason tí mo ṣe fẹ́yàwó kò sí wàhálà. Ah, ah, ọkọ mi ọkọ mi náà kò sí wàhálà. mo dúró àánú mo ronú bẹ́ẹ̀ ló ń fẹ́ ọmọ kan Now, I was thinking about it, so okay. You know what? Mo ti make provisions fún, alright? Ó ní lady kan tí mo mọ̀ caterer ni, so I'll, she'll be coming home I'm also wá sóúnjẹ fún maybe once or twice in a week. Tó To ti ṣètò àkàn in the freezer, you know when you're hungry, just go to the freezer, you microwave it, dish your food and eat you'll be fine o you understand for the meantime títí títí tí màá fi wá okay and ọ̀rọ̀ is settled. láì gbé ìlú òyìnbó àbí láì sí ìlú onílùú àwọn tó ń ṣerú ẹlú òyìnbó wọn ní excuse láì sí nílùú onílùú kóbìnrin mi máa dáná fún mi jẹ àbí. ẹ eh, no no she just come in o mú kàn máa ṣe ó dẹ̀ máa lọ ni o kò ní ẹni ọ̀sán. Eh, oúnjẹ ẹlòmíì ni mò ń jẹ ṣé wọ́n ló ṣe é ni àbọ̀rọ̀ mi ò yé ẹ lẹ́nìkẹ́ mm. Hmm. ọ̀rọ̀ ni ó sọra ẹ hmm. ọ̀rọ̀ ni ó sọra ẹ ìwọ jẹ́ kó bí mi wá dáná fún mi wò ọ̀rọ̀ ni ó sọra ẹ. ah no no you are taking this too far uh, no no no yomi. erékele ni. ok wọ́n rò kó sí pọ́bọ̀ mi náà rẹ̀ ẹ kọ fún mi like thirty minutes I should be there. oh ok kò sí wàhálà mo ti gbọ́ mo ti gbọ́ mo ti fẹ́ kúrò ní ọ̀rẹ́dì ok ẹ oh, ọ̀yà ká máa lọ náà. Drop your right. I'm so so sorry. Mo meeting pẹ̀lú one of my clients right now. We're thirty minutes péré lọ fún more than she mo dẹ̀ ṣe lọ jìnnà. Jẹ́ ká fi ibi tá à ń lọ jẹ́ ká fi sọ́jú ọmọ ìmá pè é torí Ọlọ́run. Mi láì bó ṣe máa ń ṣe báwo ló ṣe máa ń bí ewu báyìí. Mi láì bó ṣe máa ń ṣe ojú waste time mi náà. Ó mọ̀ pé o ò lè o ò ráyè o ò dẹ̀ kọ́ mi kó sọ fún mi pé o ò make ẹ̀ mọ́ mi láì tàwọn ọkọ tó máa ń ṣe o. má bínú má bínú mi ò plan fún jọ fún yọ lọ ṣé kí n gbé ẹ dání. má wọrí má lọ tètè kà. mi ò má tètè kà má tètè kà má tètè kà má tètè kà. àtẹkù ọmọ didn't. Workaholic. Hey. You work too much. Mm. I'll be done if you want it. mo dé táìdé láti ibi iṣẹ́ o ò Oh, ì lu how many minutes i mean Oh, jẹun o dẹ̀ ti da sáré bọ́ sórí system again mm. aren't you tired. sweetheart i just have to send this new one okay tí má ti ṣe gbọ̀n nǹkan tí mo fẹ́ ṣe tó ń sìn i'll be off to bed. Denike, there's even something i want to discuss with you. Mm-hmm. Okay, okay. Oh. Just just give me like um, 30 minutes. I'll be done. Okay? No, sorry. Let this wait. Mm. Every meantime, us someone. Okay, okay, okay. Okay, come okay. on. No, no, no. Come on. Oh, okay. Okay, then. Okay. I'm shocked over again, baby. No, Um, Noro, this marriage is about two years. Denike, hmm? My short system yẹn down. no no of course i know hmm, no that's so i know nothing. Good. we've been married for over two years now and um, along wa ọlọ́run bless wa but trust me this marriage has not been blessed with a child àti see ó ti ń bọ́dà ẹ̀mí ṣé kò bọ́dà ẹ̀ ni. Come on, is it funny? It's funny! Sweetheart, it's funny! Joe, she ọ̀rọ̀ ọmọ ló take serious by ọ̀rọ̀ ọmọ ló pọ́n pọ́n pọ́n pọ́n tó bẹ́ẹ̀ yẹn? Ọmọ, ṣé kò tí ń wọ baby, ni? Bébí, èmi ò tí now. wọ ọmọ náà. Ọmọ, àwọn bímọ tá a we're not just ready. Mm. Ah, okay. Darling, see. Yeah, it's over two years that we've been married. Mo you understand. But we have kàn jọ kàn like two to three years. But that time, màá ti masters me. O mọ̀ position tí mo high ní ọ́fíìsì ẹ̀. Màá So many time. O mọ̀ tí màá ti ẹ̀ jẹ́ HR manager or um, admin manager. Uh -uh. Màá ní time fúnra mi màá lè ṣe anything àbí ṣé nírú ìsìn tí mo busy tí máa lọ láàárọ̀ tí máa dé very late lálẹ́ tí máa tún lọ sí school ní weekend ṣé sì ló fẹ́ kí n máa gbóyún káàkiri no ma that would be disgusting come on from Omo you don't have to ah, but uh, like don't take it so important. oyún máa man disgusting. ẹyin eh, náà as in no ìkóṣe yín gangan but carrying it about mm. like ó máa disturb nǹkan tí wọn bá fẹ́ ṣe náà you know, eh, baby. So you know, just two to three years mm. and we're good. nǹkan tí mo ní kó wá bẹ sọ ni mi mọ̀ pé arúgbó tí wọ́n fi wò ni ọkọ̀ yàtọ̀ díẹ̀ sí ìtẹ̀mí fi wò but it's okay it's okay. Oh, thanks Ali It's alright. thank you so much oh I love you baby. one two three years kún two years five years. ah baby would you look messy? five years. Would you look messy? ìtìfà ti máa ní pé ká fún one ten years kò kí n ló ṣe big jim gbà mélòó ọmọ. Ah. erégele ni. ojú ló pẹ́ sí. mo bébì ọmọ ògùn fún next day things ni máa fún ẹ. ṣé wọ́n fẹ́ sọ fún mi wípé ọmọládé òbí ìyàwó ni. <laughs> mi ò rò kó mọ̀ kó mọ̀. ẹ̀ka ló fẹ́ fi yẹn jọ àbí ń bo ló ti gbọ́ nínú ìtàn wípé ńgbà téèyàn bá lọ́kọ tán tó jẹ́ pé ọmọ tó yẹ kéèyàn fi ṣèkejì ara èèyàn á máa wá dájọ́ fi bí ọlọ́run òun lọ́lọ́run tó fẹ́ sọmọ ní five years to come tó ń bẹ́ ń dà ẹnu ẹ̀dọ̀ ló fi sọ. Ah, mi ò lè parọ́ mọ́ ìyàwó mi ìgbà tí mo tún wá sọ fún pé three years máa ló pé ó ní ah, ah, three years ó ní three years ò ní pẹ́ pé nà kójú ló pẹ́ sí mo ní three years pẹ́ sójú láti bímọ ní ọkọ plus the three years making five years. Uh, um, okay ọmọ tó máa ṣe yàrá èmi á ránṣẹ́ sí màá ní kó wà ní mo mọ̀ wípé mo ṣe lè bá sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́ tó bá yọjú sí mi ìyá béèrè lọ́wọ́ èkì lórí lọ́bẹ̀ tó fi wà rọ̀wọ́ torí kò lè sọ pé òun bá nídìílé wa kò lè sọ pé òun bá lọ́wọ́ anybody nígbà tá a dẹ̀ pè é ní man and wife a fún yín ní condition wípé ẹ ọdún báyìí kò yẹ kẹ́ bímọ because èmi ò rí wẹ́ẹ̀ ní ti tèmi o gẹ́gẹ́ bí obìnrin o èmi ò rí rí o because ọdún méjì gan yẹ kó ti dìrònú fún. Ah bó ti ṣe wá fọdún mẹ́ta kun yẹn a wá ṣàlàyé ẹ̀ fẹ́mi. mi ti ẹ trust ẹ àǹtí honestly dénìkẹ́ lè máa lò nǹkan because èmi náà kọ́ ọmọkùnrin lára mi méjì ló wà ọmọkùnrin lára wa gan ìbejì ìbejì la máa bí. orí sọ ìgbà tó lóun ò ní tó ń fúnra ẹ ní táì orí sọ orí sọ. kò dẹ́ ń gbára sá fún mi à ń ṣe. orí sọ orí sọ orí sọ nígbà tó yàn lóhùn ní bímọ tí wọn dẹ ṣe tọmọdé wà lára tiẹ̀ tí wọn bá wá fọmọ sí lára tọmọ òdúró orí sọ. Um, in that case um, ìwọ lè ní abẹ òfin Ọlọ́run má bínú ah, má bínú ẹ pè láì jìnnà ṣùgbọ́n níwò yẹ ọdún tó ń bọ̀ yìí lágbára Ọlọ́run máa bá yín ya yọ ọmọ yín ah tí màá bá yín wẹ̀fù tí màá bá yín kù lágbára Ọlọ́run ní ìbínú mi ìwọ fọkàn kan ṣùgbọ́n jọ má bínú má bínú ah everything has change lágbára Ọlọ́run. ẹ eh, má bínú mo feel comfortable nílé yín because. <laughs> ìgbà tí dẹ́nìkẹ́ ń jáde láàárọ̀ yìí kò ó ń kánjú jáde kò kí n sábà ráàyè dáná fún mi láàárọ̀ ebi ń pa mí seriously mi mọ̀ bóyá mo lè rí nǹkan jẹ́ mi. dẹ́nìkẹ́ ò dáná fún. <laughs> mi ò tẹ̀ ṣe problem i'm used to that. ebi ń pa ẹ. Eh. for you to say it. no <laughs> torí pé ẹ̀yin àǹtí wa lè jẹ́ <laughs> i can't say it elsewhere. ra dẹ́nìkẹ́ ebi ń pa ẹ tó fi sọ rice wa. yes ma. rice wa. Tolu má bínú náà lóòótọ́ èmi mo ní kó wá bọ̀ mo ní láti meet kan náà client wa ó dẹ̀ ń travel lálẹ́ yẹn ni ìjọ i'm so sorry ah, ó dínú. hold on hold on hello Tolu jọ táyé bá mi hang up jẹ́ kí n pè padà sí sálùwà online ọ wà ní nìkanìkan ọ̀sẹ̀ ń sáré ìgbìmọ̀ sí ìpadà ok. ẹ̀rọ ìta mi. ẹ̀ka sọ ma. mo ní kó wá yọjú sí mi that it is very urgent mi ò dẹ̀ Oh, ẹ o wá mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní you were out of breath. What is going on? Ẹ má bínú. Ẹ̀rù sá mi mo bízì gan. Ọlọ́run mo bízì gan. For days mo tiẹ̀ fọwọ́ kan fóònù mi rárá rárá rárá. Lóòótọ́ mo rí mo ní máa rí tán ni. Èmi nìkan báyìí ni mo ṣẹ̀ṣẹ̀ ráyè jẹ. Ní ìwà mo dẹ̀ tún jáde lọ lọ́wọ́ ọ̀sán sìn. I'm so sorry ma. Ẹ ṣé wọ́n wá mọ̀ pé ẹ̀mí ẹ̀mí ṣẹ́gun jẹ̀mí èèyàn lọ ni? Anyway, jẹ́ ká gbé gbogbo yẹn ti sẹ́yìn ọkọ ẹ ló wá síbí ìbàyè ló wá fi kí ẹ̀sùn ó bẹ̀rẹ̀ sí ní bá mi sọ̀rọ̀ nípa pé ọdún kan lè máa bímọ ọdún kan lè máa ṣẹ̀ṣẹ̀ lóyún ọdún kan lè ṣẹ̀ṣẹ̀ máa ṣe gbogbo all sort of rubbish nígbà kí ló ń ṣẹlẹ̀. agreement èmi àti ẹ̀ ni àwọn pé kí n sáré lọ ṣe masters mi ṣé pẹ̀lú bí mo ṣe wáyé tí máa jí lọ láàárọ̀ tí mo máa dé very late tí máa tún lọ sí school ní weekend ṣé bẹ́ẹ̀ yẹn ni mo yẹ fẹ́ máa gbóyún lọ sí sí school àti ibiṣẹ́ ni kò lè work náà mo kàn ní kó fún mi two to three years. what dá mi ó ní post tí mo hàn níbi fẹ́ di admin manager ṣé tí má ti lè di manager yẹn báyìí ẹ wò ìdádà kó jẹ́ pé admin náà mi lọ àbí HR manager ìkọ́nu méjèèjì yẹn mo dẹ̀ mọ̀ pé ó ṣọ̀fun mi tí bá ti lè tẹpa mọ́ṣẹ́ sí tí má ti lè dí mo máa ní time máa ní time ọ̀gbà ẹ̀hún kò sí nǹkan tó fẹ́ tí mi ò ní ṣe ó dẹ̀ wà láàrin èmi àti àjọmọ̀ ni ẹ ṣáà kí n di HR manager or admin manager ó ti tán. What is wrong with you? so nítorí wípé òun lé post ọ̀hún fẹ́ fẹ́ ṣe fún you you looking up to one managerial post is the reason why you will not get pregnant and start making babies for your husband are you alright ṣé iṣẹ́ tí wọ́n ṣe yìí ò mọ̀ kó lè fi ẹ́ at any time àmọ́ ọ̀pẹ́ mi iṣẹ́ tó ń ṣe yẹn gbogbo títí láíláíláí lọ́gbọ́n fún wa what is gonna happen to not having children so iṣẹ́ yẹn ti wá iṣẹ́ yẹn ti wá gáàsì ọmọ bíbí pẹ̀lú ilé ẹ lọ so more important than your family. Your husband was very bitter when he was here. Mi ò dẹ̀ nílé bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí and that, that, I'm sure that was the reason why he came. Sister, my battery mi low. Oh really? mi. I know ṣe mí, èmi ṣe Ọlọ́run. And it is better for you to listen to this advice right now. Torí tó bá late kò ní sẹ́ni tó máa fẹ́ ẹ̀ hello sista mi ṣé ń gbọ́ mi. I can hear you clearly so má kó olórí fò yẹn. kò sọ rísì fún mi tó bá mọ̀ fóònù wa I want to hear hello. hello. Adéníkẹ́. ẹ̀yin. ẹ̀yin. àṣekù ọmọ ẹ̀. waiting. ṣe báwo ló ṣe kò lè wá. rárá ok so kí ni àti kí ló ti sè. mo ti bá yín ṣe àwọn bẹ̀tẹ̀ ní tí bá yín ṣe mà. ok. mo bá yín ṣe ọ̀gbọ̀nọ̀ mo bá yín ṣe ilá àti ẹ̀gúsí mà. Ah, ok ah, ọbẹ̀ mẹ́ta ni kò lè ṣe ẹ̀fọ́ yóò nǹkan. mo ti bá yín ṣe ẹ̀fọ́ ok so àwọn oúnjẹ tó wá sí nǹkan. mo ti pọ́ṣọ̀ sí freezer mà. so um, kí ló wá ṣe lè fún rice àti plantain. ok ṣé mo jí síbẹ̀ yẹn. yes ma. that's fine. o ṣe right ma. so ṣé o ti parí everything. everything mo ti parí everything. ok o ṣe. ẹ ṣe gan. mo ti ah. Oh, máa Oh, ma. Oh, dà Oh, ọ̀ Oh, Ay, Oh, es Oh, Ese Oh, mío ó dàbọ̀ máa mm. mm. kú. inú mi mọ̀ mọ̀ mi ò mọnú ẹnì kejì ara la yẹ adúpẹ́ fọlọ́run ti gbé ẹ délé báyìí ah, ọ̀rẹ́ mo tiẹ̀ dúpẹ́ tó ní time fún mi lénìí. o má embarrass mi o kí ni kí tó ń sọ̀rọ̀ bí ẹni tí o understand mi wọn náà ṣàmọ̀ pé i just have to be on top of my games kò sí nǹkan tí mo fẹ́ ṣe tí má ráyè why not. Hmm? dénìkẹ́ báwo ló ṣe ń handle home. kí ló ṣẹlẹ̀. because you are too busy o oh, ní time fọkọ ẹ rárá rárá ọkùnrin ò ṣe fi sílẹ̀ especially yomi tèmi mọ̀ yomi tèmi mọ̀ ní school nígbà yẹn gbogbo ejò jíjẹ ni hmm. kì í ṣẹran rírọ̀ gbogbo àwọn obìnrin tó wà ní school ṣàṣà ni ẹni tí yomi ò tí mú tán mi láì bó ṣe ń ṣe home at least home ẹ yẹ kó jẹ́ number one. bí mo ṣe sọ fún ẹ lẹ́ẹ̀kan I'm just busy. I just have to be on top of my games. Anyway, by the time Mama màá masters mi I will have more time for him and every other thing. Hmm. Only ní láti ní time, ayé iṣẹ́ ọ̀tọ̀, ayé ọkọ coach? Try láti home ẹni, try láti dìímú dada. What's hmm. it gbọ́ o. Ok o, èmi ṣáà ti sọ tèmi ó bẹ́tà kó gbọ́ ni kó gbọ́ ọ̀rẹ́ tó yé ẹ. mo ti gbọ́ ọ̀n lè gba yọ̀ mí lọ́wọ́ mi. ó dáa mo ti gbọ́ ngbà yẹn. <laughs> all right darling. all right o ṣé o adé máa ríra. okay dẹ̀ kó take care o. all right bye. ò ṣe fi sílẹ̀ especially yọ̀mí tèmi mọ̀ yọ̀mí tèmi mọ̀ ní school nígbà yẹn gbogbo ejò jíjẹ ni. ọ̀rọ̀ ni ó sọra ẹ hmm. ọ̀rọ̀ ni ò sọra ẹ ìwọ jẹ́ kóbìnrin mi wá dáná fún mi wò ọ̀rọ̀ ni o sọ. gbogbo àwọn obìnrin tó wà ní skul ṣàṣà ni ẹni tí gbẹ̀mí ò tí ì mú kọ́ mi ò láì bó ṣe ń ṣe wọ́n mi. erékélé rẹ orí kẹ̀kẹ́ àṣekù ọmẹdùn àṣekù ọmẹdùn ooo àyè iṣẹ́ ẹni ọ̀tọ̀ àyè ọmọ ẹni ọ̀tọ̀ ni ayé ọkọ ẹni ọ̀tọ̀ ni ó ayé ìyá ọkọ ọ̀tọ̀ ni ayé bàbá ọkọ ọ̀tọ̀ ni ó àyè obìnrin tó fẹ́ pẹ́ nílé ọkọ ó ṣe kókó ó ṣe pàtàkì ká máa fìfẹ́ hàn síra wa tọ́lọ́lọ́ bẹ́ẹ̀ ló lọ́kọ́ ká má fi iná sórí òrùlé sùn ó léwu púpọ̀ ooo. darling pẹ̀lẹ́ ẹ̀ mo ti gbé sínú microwave ọ̀rẹ́ ní ìfi wọn. ẹm sweetheart ẹ tẹ̀ ní ìwọ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. actually it's about Lara. Lara ṣé kò ń ṣe lady tó máa ń bá wa dáná mi báyìí. yes òun náà ni. kí ló ṣe. no no she's good. Ah, actually eh, ó láwọn issues kankan ni you know so she's going through a lot right now at even owó tá à ń fún gan kò so um, firstly only accommodation problem oh. and then um, she's thinking of moving in with us so mo wá well to me kò she ṣe problem pé bọ̀ kó jẹ́ in n bọ́ kọ́ mi sọ́nà you know what I mean so mo ní kí n moving into this house. Yeah, Nie. Arenike. Mm? That's not a problem. Oh, really? At all. Ìwọ ló ní ní obìnrin lónìí lè nà án. Ah, no. It's okay. O ní mi lára náà. Láti ṣe gbórí mi ló fẹ́ sùn. Babe, Oshé baby, thank you so much. You're welcome. At least she can help around the house. Omo, we are cleaning, we are one or two other things besides bó ṣe ń jẹ oúnjẹ microwave nísìn wọn máa jẹ fresh food. ah well you interest me <laughs> it's alright no problem i'm good with it. thanks bro let me get your food. please do. Sure. <laughs> ọlọ́run ilé ni mo wà sẹ́ ìwọ ló mọ̀ do I have lectures for 2 p.m. Mm-hmm. <laughs> um, um, shut up. Okay, babe, I'll talk to you later, okay? Bye. Mm-hmm. Lara. Yes, ma. Ah, ẹ jẹ́ má bínú ọ̀tọ̀ jẹ́ ẹ kò just hire jẹ́ ọkùnrin. Wá. ìjókòó. Lára, ǹjẹ́ o tiẹ̀ mọ ìdí tí mo ṣe sọ pé kó máa wá bá wa gbé nínú ilé? Ṣé bí kí ni bàbá yìí máa sọ ǹjẹ́ kí actually mo ní mission torí tó bá jẹ́ wípé oúnjẹ tó ń bá wa ṣe ni ìtì náà ordinarily ó máa wá like ẹ̀ẹ̀kan abẹ́ẹ̀mejì lọ́sẹ̀ gbogbo ìyẹn tó máa ń ṣe gan most of the time máa kí n jẹ́ tán because ẹ̀mí mi ni mo fi ń gbélé ọkọ mi fúnra rẹ̀ gan-an ẹ̀mí mi ló fúnra rẹ̀ náà wà ní fáìn wọn máa wà lójú mi lẹ́yìn but the truth is it's not even about the oúnjẹ èmi fúnra mi ní mission mi. Nation. Lára. Má. Mo fẹ́ fi ẹṣọ kọ mi. Ẹ fẹ́ fi mi ṣọ ọkọ yín. Nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi ni. Mo kàn fẹ́ kó máa bá mi mọ́nítọ̀ kó máa bá mi ṣọ. Bóyá gbogbo ìgbà tí bóyá ó máa ń gbé obìnrin yìí wọlé bóyá ẹlòmíì máa ń wà wá lẹ́yìn kó máa bá mi mọ́nítọ̀ calls ẹ̀ bóyá ó máa ń pe àwọn obìnrin àbóbìnrin máa ń pe irú conversation tó bá ní tí mi ò bá sí lára ẹ̀ ṣe bóbìnrin nìwọ náà ó ti yẹ kò dẹ̀ sẹ́ni tó ń gbàdúrà pé kó o má ní ibùjókòó ayọ̀ ó lè ní nǹkan tí èèyàn bá fi sílẹ̀ báyìí lẹ́nu ewúrẹ́ máa ń tó so way tí mo lè fi protect marriage mi jọ́ kiri ẹ̀ lọ́hùn ọ̀rọ̀ tí mo dẹ̀ ń bẹ̀ sọ yìí ò fẹ́ kí ẹ dá àlàyé kọ́kọ́ bọ yàtọ̀ sí mi àti ẹ o mo fẹ́ kó keep secret mi secret mi jọ́ torí ọlọ́run ṣé wàá bá mi ṣe. bàbá mi ṣe. torí mo trust ẹ ló ṣe jẹ́ pé kí n pè ẹ́ o mo lẹ́rù nínú tí mo lè gbogbo ìwọ ni mo trust mo ti mọ̀ ẹ́ ó ti ṣe díẹ̀ àtijọ́ tó dẹ̀ ti ń bá mi ṣiṣẹ́ mi ò rí wà burúkú lọ́wọ́ ẹ̀ jọ́ torí ọlọ́run lára sí problem ó ṣọ̀pọ̀. Yes, ma. All right, ma. Ẹ jọ̀ọ́ ma jẹ́ sáré wọ̀ ọ́. Yes, ma. Yes, I'm ma. Fine, ma. Oh, okay. Yes, ma. Eh, eh, ma. Oh, sure. Warte. Äh, ja, das ist überhaupt nicht. Überhaupt nicht. Mom. Rárá. Má. Ó níṣẹ́ tí mo fẹ́ gbé fún kò ṣe fún mi. Mo fẹ́ kó bá mi seduce Yomi fún Hey, relax. You don't even know what I want to talk about. mo kàn fẹ́ fi mọ nǹkan tó lè ṣe àti nǹkan tí kò lè ṣe ókè mo ti mọ̀ pé bó ṣe sọ ipe kò ní girlfriend níta kò séyàn tó ń fẹ́ ẹ̀hẹ̀n but jẹ́ ká mọ̀ náà bóyá àwọn tí wọn kì í gbà away tó jẹ́ pé inside match náà máa ń gbà ni mo ní láti mọ̀ náà mi ò lè finá sórí òrùlé sùn títí ẹkùn ni wípé tó bá ṣàtìrìn sì dín èmi máa provide gbogbo instrument to máa lò máa provide ẹ̀ fún ẹ. ẹjọ mi lè ṣe nǹkan tó ní ṣe ọgá ọgá láìsí mi gan-an. ṣé máa kó wọlé yẹ kó ṣàlàyé fún mi pé ẹja mẹ́ta ló wà nù sàdé ìwọ dẹ̀ ló yẹ kó sọ fún mi pé titus ni kò ń ṣe ṣáwá àbí ṣáwá ni kò ń ṣe titus mi mọ̀ pọ̀ organize organize wo èmi mo fẹ́ rán iṣẹ́ ni iṣẹ́ tí mo bá dẹ̀ ràn ẹ́ òun ló máa jẹ́ see you don't bother yourself about any other thing èmi ni mo máa provide instrument fún ẹ wo gbogbo nǹkan tó bá máa lò débi aṣọ débi everything mo máa provide ẹ fún ẹ títí ẹ kàn ní pé just seduce him and let's know what's gonna happen. Ah, ẹ jọ̀ọ́ màmí ò lè ṣe kó tẹ́ ní ṣe ah, but tó ń gẹ̀bá lọ bínú sí mi kọ. okay this is it Oh, mọ́kọ́ mi jù mí lọ kò ní bínú ṣótìrí ṣoríṣẹ́ tó fẹ́ ṣe fún mi ó ṣe lásán lórí nǹkan ẹ̀ kí nǹkan fi mọ òótọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ hundred thousand naira ni màá fún ẹ fún ṣe. hundred thousand. àárọ̀ ọ̀la first thing in the morning kí n tó jáde Ma fún yín fifty thousand naira ah, yes wà á lè mọ mo ṣe serious tó. ìjà mo ti gbọ́ mọ́. good so nǹkan tí mo fẹ́ kó ṣe òun ló máa ṣe. wá gbọ́ o tó bá wá ṣe bí ẹni wípé o sì dùn ẹ̀tọ́ ó wá sọ fún ẹ pé òun fẹ́ bẹ̀rẹ̀ lájọṣepọ̀ ó gbọ́dọ̀ gbà fún ọ. kí n má gbà irú ọ̀rọ̀ burúkú wo ni ìwọ gbà kí n pa ẹ́ dànù máa pa ẹ́ pátápátá ni ìwọ tiẹ̀ ṣe. erékélé lórí kẹ̀kẹ́ àṣekù ọmẹdùn àṣekù ọmẹdùn àǹtí nìkẹ́ ni kí n bá wọn ṣe kí n bá wọn seduce ọ̀gá ah! ọ̀gá náà ìsinmi gùn àmọ́ hundred thousand kì í ṣe ọmọ kékeré owó. ayé bàbá gbogbo ẹ̀ ṣègùn. kí ló lè mọ long skirt. Why? Like good. That top is really beautiful. Fine. mm -hmm. Oh, that's a dress. Why? Bá ṣe é. Mm-hmm. Short dress. So àwọn nǹkan tó máa wọ̀ láti sin lọ nìyẹn. Wàá dẹ̀ change bó ṣe máa ń You walk with style, carry yourself well. Ó yeah, yẹ, carry ara, you're a beautiful lady anyway so má kárí ara ẹ bíi pé wọlé ẹ̀ ń sin tó bá wọ ọṣọ yìí ò mọ ẹni ọkùnrin yìí ná báwo máa ṣe wọlé mà. lẹ́yìn máa um, talk me now àkànṣe bíbá ilé ẹni tún fún mi bíbá ilé ẹ. ṣé mo máa nílẹ̀ gbogbo ẹ̀ máa. so o lè pààkì ẹ̀ wà ló máa wọ ètò kò yẹn mọ́. ìjọ máa mo fẹ́ bẹ̀rù kan lọ́wọ́ mi ìjọ tí ẹni bá sílé tó bá jẹ́ pé èmi àti ọ̀gá nìkan láwa nílé tí wọ́n bá dẹ̀nà sí mi ṣé ṣé kí n gbára dúró fún mi. kí ló wí kó ṣe kí ni mo rò bí nut kan ti tú nínú orí ẹ hmm. Hmm. má gbára dúró ṣe ni kó túraká irú ọ̀rọ̀ òṣìwò irú irú stupid jam question wo lóbìnrin lọ́wọ́ mi yẹn ẹ tó dẹ̀ ní ẹni ṣé kí ló ń bẹ̀ mí fún orí ò pé ni ṣé ok so nǹkan tí mo sanwó fún ẹ láti ṣe nìyẹn àbí nǹkan tí mi sanwó fún ẹ láti ṣe nìyẹn wọ́n máa nà sí wọ kíwọ kíwọ kíwọ gbára lẹ̀ irọ́ má wo tí o bá ẹ̀fà ìlọ́lá tó bá ẹ̀fà bá mi tún nǹkan tó sọ́nsìn mi ò ráyè wèrè o má pàìlànù ni gbogbo ti láyè nonsense ah so. para ẹ̀rà sà mo rí pé nǹkan lè dájú kù síbi sà tí ẹ̀rọ ohun ti ṣé mo lè jọ ìyìn sà. Be a Mike, you got to take stations. All right. Nice. Hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, hey, kí ló ṣe ṣúlẹ̀ ẹ̀kú ta. mo ṣe mistake. mo ṣe mistake gbèsè lè lẹ́sẹ̀ are you okay? ah mo ṣe ń sọ látàrọ náà tó ń kúrú tó ń ga tó ń kúrú tó ń ga tó ń yọjú oṣù sẹ́yìn lọ́kùnrin wọn pè mí wá láyà ojókòó ń gbẹ́sẹ̀ lé mi lẹ́sẹ̀ ah you must be a fool èyí tó ṣe ìmọ̀tìmọ̀ mọ́tìbẹ̀ ló lé mo dàbí mẹ́tíọ̀ pé ó pò ló lé yìí first thing tomorrow morning màá mi sọ kó kó ẹrù ẹ kó kó òun lè kí ló kí ló fi mí pè náà. Get out! Wọ́n bó ṣe rí ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ ẹ̀kọ́ then yọ̀dí get it in. àǹtí àǹtí ẹjọ́ ní nǹkan tí mo fẹ́ sọ fún yín mọ́. lára kí ló ṣe ẹ́ kí ló ṣẹlẹ̀. ìjọ torí olú àǹtí ẹ wo nǹkan tẹ́ni kì í ṣe mú o lè ṣe mọ́ mà. kí ló dé tó lè ṣe. àárọ̀ yìí nígbà tẹ́ ẹ sì nílé mà nǹkan tẹ́ni kí n bá yín ṣe mo wá lọ bá ọ̀gá ẹ̀wọ̀n ṣe ni wọ́n lé mi dànù bí ẹran in fact wọ́n ti sọ fún mi pé àwọn ò fẹ́ rí mi mọ́ pé àwọn ò fẹ́ rí mi mọ́ nílé pé káwọn má bá mi nílé. okay okay okay Lara just relax okay relax. ṣé o eh, starting lọkùnrin máa ń ní eh, most of them wọn ní finishing ìwọ má worry ìwọ ṣáà try like one or two more times tí kò bá ti wá fọ that means wípé ó ti yege nìyẹn. àǹtí ìjú tó yọ lọ má jẹ́ àṣe mọ́ ọ̀gá nífẹ̀ẹ́ yín gan ìjù òun nífẹ̀ẹ́ yín. lára ṣó ní parí iṣẹ́ ni tó bá parí iṣẹ́ mi ò ní fún fifty thousand balance ẹ̀ tó kù. Ah. ó dá mú mú ti gbọ́n. ẹ̀ẹ́n náà ló ṣe ó dẹ̀ ń ṣe bíi pé aró oko ni ẹ ìwọ ṣèwọ tó dì báyìí wọ́n bóyá èdè tó dì bí tó dì bí àlùbọ́sà ó dì bí ṣúkú dì ṣé bó ṣe rí tẹ́lẹ̀ ni ni of course any ọkùnrin we want to kò yẹ don't worry don't worry ṣáàjẹ́ ká wà sure i just want to be sure mo ti gbọ́ kó tí ọmọ ẹgbẹ́ let me be sure okay. but ẹ jẹ́ àti ẹ má jẹ́ kó gàṣà kí mi ah, bá ń gbé ah, ah, wọn. Ah, ah, ìwọ wíwọ lọ relax lọ fọkàn ara ẹ balẹ̀ kò lè sáàkẹ́ tó bá ti dé màá bá sọ̀rọ̀ ìwọ gbàgbé ah, ṣé bẹ́ẹ̀ mi ní dùn wọ̀ rẹ̀ ṣáà máa lọ má wọ̀rẹ̀ màá nípa títọ̀gà kò lè sáàkẹ́ èmi má bá sọ̀rọ̀. ìjọba mi bẹ òun kó máa ṣàkíyèsí. ìyàwó erégélé ni erégélé ni ooo erégélé rẹ orí kẹ̀kẹ́ àṣekù ọmẹdún àtẹkù ọmẹdùn ooo erégele ni erégele ni ooo erégele ni ooo erégele lórí kẹkẹ àtẹkù ọmẹdùn àtẹkù ọmẹdùn ooo ayé sẹ́ni ọ̀tọ̀ ayé ọmọ ẹni ọ̀tọ̀ ni ayé ọkọ ẹni ọ̀tọ̀ ni ó. ọmọlára ẹ gbà mí kí ló dé kí ló fàrònú ọmọlára màá kí ló dé kò sí. kò sí nǹkan kò sí nǹkan kò sí nǹkan ìwọ ní gbọ́tọ̀ ń wa ẹkún mu báyìí ni ò sí nǹkan kan dákun dúró náà ṣó olókè mi lẹ́yìn ọ̀run ni ó dúró síbi òun ronú èmi tí mo bí ọ tí mo dẹ̀jẹ̀ sí ọ lórí mò ń bẹ́nu ilé òun lè bá mi sọ ṣé téèyàn bá wà lè kọ̀ tí ò bá ya rẹ̀ sọ ta ló tún wá fẹ́ bá sọ o. mami hmm? mo ti fẹ́ sábẹ́ mi níbi iṣẹ́. níbi iṣẹ́ rẹ̀ kí wọ́n ló ṣe kí ló ṣe. ṣé bí ẹ mọ ọ̀gá mi. ẹ kí ló ṣe ó ní kí n bá wọn ṣe sí ọkọ wọn bóyá oníṣe ni wọn. fèsì fèsì bíi ti kò yé mi o la kò yé mi o pé kúrúǹtù lè mi o kí ni ìtumọ̀ fèsì òun kí ni kí ni ìtumọ̀ rẹ̀ kí ló ní o ṣe fọ́kọ òun. kí bá wọn ṣe sí ọkọ wọn àwọn fẹ́ mọ̀ bóyá oníṣe ni wọn oníṣekúṣe ọkùnrin dùnú lè tó túmọ̀ sí pé bóyá kọ bá òun fi ìfẹ́ fà mọ́ra ó fẹ́ mọ̀ bóyá ó ṣe kú ṣe ni. bẹ́ẹ̀ni ó dey promise me hundred thousand àti wípé wọ́n ti fún mi ní fifty thousand ibẹ̀ dẹ̀ ni mo ti send owó sí yín níjẹta. Ah, owó ètò ìfiránṣẹ́ sí mi ń jẹta inú rẹ̀ ló ti fi ránṣẹ́. bẹ́ẹ̀ni. Ah, ó dojú ẹ o. sẹ́ni ah, tẹ̀sí rò pọ́kàn mi ti ń balẹ̀ ń ti ń jẹun ọmọ bó làá fẹ́ ṣe sí báyìí àbí inú tó sì fi ránṣẹ́ èmi náà kúkú ń gbádùn bẹ́ẹ̀ kò ní dá kí wọ́n sáàkì rẹ o àwọn náà mọ̀ jẹ́ ríru rẹ̀ ibi iṣẹ́ wọn ń ta ní ìsìn ìbọ̀lẹ̀ yóò máa wáṣẹ́ lọ ó dà mọ́ bọ́rọ̀ báyìí báyìí náà ẹkún kí kan ó pè mí ọ ṣàlàyé fún mi a sì fi mọ́ra gbà á fi sọ̀rọ̀ á fi jíròrò lórí rẹ̀ ọgbọ́n tèmi náà bá sì rò pa lè dá sí i á dá sí i ó ṣe á le tó bá wọ́n ń gbàgbé rẹ̀ jàre má ronú kankan ṣebí kí o ti kó o ti ṣe sọ́kọ rẹ̀ bó ṣe wí. bẹ́ẹ̀ ni. kódà yóò kúrò ní à ń ṣe é sí èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ìtì báwo ni. mo yóò mọ nǹkan kan ó kéwèé sọmọ sọ̀rọ̀ inú tèmi náà ní kọmọ mi oríbi tó dáa kó jókòó kọ́nà sí ọmọ pé dùnú mi ni oríire mi sì ni. wọ́n ìrókò tí wọ́n sílé agbẹ́dọ́nù n bò lọ fẹ́ lọ. bíyà bíyà tó bá dùn ọ̀dà ṣáàtì ní sùúrù sórí tó bá ti kọ̀ látọ̀ ń lọ hmm, rán mi létí wọn fún ọ ní nǹkan ẹbí wọn máa jẹ oúnjẹ tó o bá sè. ibi ni mo máa dáná fún ọ. ọ̀tàn. yòókù lẹ́fẹ̀ẹ́ mi bábá ti ń jẹ oúnjẹ tó o bá sè ó ti tán àgógó ogún yẹgún la fi fún gún ẹ̀rín làgbàrá rí kodò lọ́nà. Oh àṣà ní ọ̀jẹ̀ kò lè yé wọ́n mọ́jẹ̀ ń túṣu désàlẹ̀ kòkò. ọjà sílẹ̀ mẹ́gbẹ̀ẹ́ kan láàbò. sure okay. okay. Yeah. Um, sure, my car. I'm uh, for you. Kajoma, will problem. <laughs> bábí má pé kò lọ́bọ̀ ẹ láìkí ẹ lọ já sí mi. mo lọ bẹ. ayé sí ayé sí omi omi. ṣé iná lè yọ sẹ́mi kú ikọ̀ lọ́bọ̀. ló sọ mi. àwọn yìí kọ̀ọ̀kan Oh. Oh. Come on. alfa pẹ̀lú nǹkan tí mo ní kó bá mi ṣe. àǹtí ewu ṣe rí nǹkan tẹ́ ní kí n bá yín ṣe mo try gbogbo best me. ṣé rí gbogbo aṣọ tẹ́lá fún mi pátápátá mo wọ gbogbo ẹ̀ wọn ti èwo mi wọn ò rí mi màá tún rí bẹ́ẹ̀ ṣe kọ́ mi everything wọn ò wò mí gbogbo àwọn wíìsì tẹ́lá fún mi mo lò ó wọn ò rí mi rárá ìwà ntí mo kú yín kó rí láti ní ìwọ ọkùnrin bíi títí wọn inú náà gbàdúrà bí irú bí ọkùn yọmí yẹn gangan gangan nìkan lòun fún mi tí mi náà bá fẹ́ bọ̀. irú ọkùn yọmí gangan gangan ṣe ni kò gbé ọlọ́ọ̀chà. ẹ má bínú mo sùn òde ọ̀pẹ tó ti lánàá mọ́ ti fi síbi jẹ́. 不一。係明白啦。嗯，就wọ́n ní pé àwọn ò tí ì ṣọ́ ipò táwọn bá wà ṣọ́ gidi táwọn máa jẹ́ kí wọ́n bọ̀ apparently go to the US for like four days. I always support you, like I said. No problem. Hello. You know, oftentimes, mi ò kí ń rí ìmọ̀ kí n lè Ní kí n dábẹ̀rẹ̀ fún yìí. Ẹ sáré lọ rí wọn. Gba ọdún Adé. Ìlú ní pẹ́lú. Báwo ni? Jọ́mẹ̀s, ẹ má gbàgbé mi. Mi ò ní gbàgbé mi. Rárá. Where the hell are you now? orí mú mi. hey excuse me kí ni mímí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí. kí ni. kí ni mímí yọmẹ. o. ọjọ́ wo ló bẹ̀rẹ̀ nickname Ojo, wo ló bẹ̀rẹ̀ sí ní pè oh, ra come on stop it Ah, fẹ́ kí n dàgbà ni ó wẹ́ jẹjọ ipa gbogbo ni wọ́n pè é mo ti ń kọ́ tipẹ́tipẹ́ pé mo prefer kéèyàn máa pè mí ní nickname níbi iṣẹ́ mi gan-an mo ti stop it kí ni wọ́n máa pè mí Mr. Yomi àbí ọ̀nkú call me Yomex that is it's sweet mo the man feel younger so, so oh. don't read meaning to that but ó ṣàgbọ́n tó sọ pé Yomex ìgbà wo lẹ lema? ó lo help me now oh come on èmi mo ní kó máa pè mí ní nickname that's what I want thanks for um, jọ̀ọ́ dẹ̀ My name ní láti bá mi sign check yẹn náà mo kò tí ì bá sẹ́yìn tọ́ my náà máa sẹ́yìn sẹ́yìn I promise her I was going to give her some money for her parents so money ní láti send owó yẹn hmm. just your sister ìwọ fún rẹ ló sọ pé kó tó wá mi léyìí ó ní financial assistance We need accommodation What ti fún accommodation jẹ́ kí èmi náà ṣe financial at least ká mú wọn wọn kó má jọ wọ nìkan ló máa nice lójú ẹ̀. Hmm. So you have to do that for me. Okay? Okay. What's wrong with you? Nothing. Can you give me a kiss? Come on, baby. No. Mm. nǹkan tó ṣẹlẹ̀ ń sìn nìyàn a ní wọ́n ń suspect pé lára ń cover up fún yọ̀mí hmm. a níbi tí wọ́n close dé ń sìn Lara, ó pe ọkọ mi ní nickname lójú mi ó pè ní yọmẹ́sì èmi kò pé yọ mẹ́sìn rí. i'm telling you. ó ń cover up. but tí tó bá jẹ́ pé Lara kò cover up tó bá lọ jó nǹkankan ló ń fọkọ ẹ̀ ńkọ́. mi ò gbọ́. ó lè jẹ́ Lara ló ń fọkọ ẹ̀ náà. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ Lara wo mm. in the first place ọkọ mi ò tẹ̀ ní fẹ́ ru onídọ̀tí bẹ́ẹ̀ yẹn òkè òkà tẹ̀ wá ní pé yẹn tẹ̀ wá ṣẹlẹ̀ ẹ́ nínú ilé mi kámárì ni Paul wí èmi fún ara mi báyìí máa fọwọ́ ara mi pa tí máa fọwọ́ ara mi pa tán ẹ máa fọwọ́ ara mi post ẹ̀ sórí Instagram. Ah, má ṣe yẹn ọ̀rẹ́ o lè ṣe yẹn. wo òun ah. kò ní lè bá mi fà torí kò ní lè ṣẹlẹ̀. Hmm. kò sí tuntun lábẹ́ ọ̀run ọ̀rẹ́ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ má trust anybody. Lára ah. <laughs> wo gbàgbé ṣé máa lọ mo ti lọ sí school látàárọ̀ mo ti délé wọ́n jíhà jẹ́ kí n tètè máa lọlé mo ti lọ sí school látàárọ̀ ó ti rẹ̀ mí a had a long day. o tiẹ̀ try o try mo appreciate it. pé o tiẹ̀ yà ọ ṣe high sí mi. at least mo appreciate. <laughs> tó bá yà ẹ́ ní pé mi ò kí ní time fún yín. àbí o ìdò wa máa lọ kó bá mi kí everybody. i will darling. Mm. all right go take care. all right bye bye. Yeah, yeah. take care of it. We want everybody. Okay, bye bye. èmi àpọ̀nkọ̀lé máa yọ ọkọ̀ sí. iṣẹ́ ìtúnṣe mo nígbà tó fẹ́ fún pé o ṣe gbà tó bá ti ṣetán kó lọ kẹ́rẹ̀ kó máa lọ o ṣe mo dúpẹ́. madam nǹkan tẹ̀ sọ yé mi ẹ̀kọ́ sọ̀rọ̀ látẹ̀kùn kí wọ́n nílé kí n lọ kó ẹ̀rù ah, kò pọ́síbò mi ò lè lọ sẹ́ni. jọ́ kí ni kò pọ́síbò mo pè ẹ́ wípé kó wá ṣiṣẹ́ ó dẹ̀ ti parí iṣẹ́ tó ṣe tán So, what the hell are you waiting for? Ẹ wo, sọ́gà bá dé, ẹ bá wọn sọ, tó bá ti dé kẹ́ fún wọn. No, no, hell no! You are not gonna tell me that shit because ọ̀gá kọ́ ló mú ẹ wá nílé. Èmi ni mo rí yẹn tí mo pè yẹn wá nílé pé kó wá ṣe nǹkan fún mi. Ó lè ti ṣe nǹkan tó fẹ́ ṣe fún mi. Ó ti ṣètò nǹkan tí mo fẹ́ mọ̀ mo ti mọ̀. So kí ló kù? Ẹ jọ, mo bízì lókè, mo ṣe nǹkan. Ẹ ṣáà ìpígbà tẹ pè mí kí tó da yín lópin. Ẹ jọ, mo bízì tọ́gà bá ti dé nǹkan tẹ́ bá ti sọ kẹ́ ẹ sọ fún mi. no mi ò ní láti bọ́gà sọ lára lára. ara lámọ a ò mọnú ara wa èmi apọnkànlé máa yọ ọkọ sí. oh explain anything fún mi tẹ́lẹ̀ náà ah kí ló wá ń dúró ṣe filélẹ̀ fún wọn náà kó máa lọ ah, ojú ẹ̀rín nǹkan tó tó lè. <laughs> mi lè withstand ẹ o. sọlú marriage mi ló ma fe sọ bẹ́ẹ̀ yẹn kí n kúrò nílé kí n kúrò nínú marriage mi nítorí ọmọ tí mo lọ fi ọwọ́ ara mi mú wálé nítorí ọmọ ọ̀dọ̀ mi ọmọ tó bá mi ṣiṣẹ́ besides lọ́ọ̀bù ọkọ mi ní òní fọkọ mi lẹ̀ fún ọkọ. Ah! ibẹ̀ ẹni kò dúró sí má lọ páàkì ẹrù ẹ kó máa lọ. Oh bóyá kí wọ́n gan wọn máa lọ torí tó bá dé sí wọn ní fẹ́ kọ́ dé kọ́ máa pariwo àbí kọ́ máa bẹ̀ jà. Ah. ó tó yẹn ah. ok o kò sí problem ah. <laughs> mi ìgbárùn kan bẹ́ẹ̀ rí o ó fọ́ ni kí ni next thing kí máa lọ. Eh, èmi kàn wọ́n pé time ti ń lọ ni ó sì lè dúró díẹ̀ náà but time ti ń lọ. <laughs> ìyàwó ọ̀sìngìn no problem. ẹ̀ẹ́ ó ga ọ́ mi ò wọ́n pé irú ayé báyìí lè ń jẹ́ bí yìí o ìgbádùn ńlá gidi ni ó ga jù wo àbúrò ṣé mo ti sọ wípé tó máa ṣe díẹ̀ bá ń sìn àwa mú tí wọ́n mú wa sí. bẹ́ẹ̀ ni iná gbọ́dọ̀ jẹ́ owó yìí wọ́n á mẹ́yìn méjèèjì wá sẹ́kù mo jẹ́ ti sọ fún mọ́mì lórí fóònù pé mo fẹ́ ra ilẹ̀ fún mi lọ́dọ̀ amóbi ẹ̀yà ìṣòro tó tó bá ti dé àwọn àjọ wa lò pa ṣó ti yẹ. rèlé. yes báwo ló ṣe wà. Ah, mo wà àǹtí mi kò tẹ̀ ń ṣe ní. Ah, ní level tí mo wà yìí in fact ẹ wo ara mi mi ò lè wait. títí ẹ rí ẹsẹ ah, dáadáa. Ah, àbí nà àǹtí mi. yes. ilé tí ń ṣe mo ti máa lọ. come on gbà títa ni níbo ló ń lọ ó lọ sẹ́ni rẹ̀ jù ó má bá mi ṣeré tí làkì mọ́ tí ọ̀hún ti rí ẹgbẹ̀yìn. Ah, mi ò sọ fún mọ́mì pé mo máa sùn àti pé mo níṣẹ́ púpọ̀ tí mo fẹ́ bá wọn ṣe. kò sí wàhálà ń gbà mí ṣé mo tó ṣẹlẹ̀ owó tó wà lọ́wọ́ ẹ̀ bá fi jíṣẹ́ fún mọ́ mi gbàgbọ́ fún mi má yọ ń bẹ̀ ọ́ má yọ ń bẹ̀ ọ́ torí mo máa pè wọ́n lórí fún mo máa bèrè iye tó kó wa o. àǹtí mi ẹ má gbàgbé tèmi náà o. ti lẹ́ẹ̀kì owó jù. báwo mo jẹ ní láìpẹ́ owó. ó dá màá rí bá di weekend tó ti gbọ́ kí ẹ sáré sí torí gbọ́ o mọ̀ pé estate kan lé nígbà tí màá ti máa ti jẹ́ ìkórè tìbítà ní ẹjẹ sáré sí ń gbà wọ́n báwo ni màjá. ẹ sọ àìkàrọ̀ mà fún mi. ẹ sọ ṣe màdà mi. adúpá mà fún mi. ọ̀gá ẹ̀ láti káwọn. kò ṣe ń bá mi sọ̀rọ̀ ni mo rí kó dà kó wà very important. bẹ́ẹ̀ ni mà mo lọ sílé ọ̀rẹ́ mi lánàá in fact ẹ bá rí bí ọkọ ẹ̀ pẹ̀lú house ẹ̀ fún wọn ẹ bá rí bọ́n ṣe ń treat ẹ̀ kò dáa àǹtí mi òun ló ń ṣe oúnjẹ fún wọn ló ń ṣe gbogbo iṣẹ́ ilé house ẹ̀ fún yẹn gan òṣìṣẹ́ ẹ̀ ó kàn ń treat ẹ̀ bóyá ewu wọn mo dẹ̀ sọ fún un mo ní kó pàtẹ́ rẹ̀ fún wa lọ́lé kò dá mi lóhùn o. oní adénìkẹ ọmọ ọ̀dọ̀ tádénìkẹ ló wálé gbogbo máa wá aṣọ oúnjẹ fún wọn lé ó ti gbalé mádénìkẹ lọ́wọ́ is that what you're trying to say. yes àti ó ti gba ó ti gbalé wọn lọ́wọ́. ọmọ ọ̀dọ̀ ó ti ń fẹ́ ọ̀tá lé. ó jọ bẹ́ẹ̀. òun ló délé yìí o I was telling her I warned her. Money ní má gba ọmọ ọ̀dọ̀. Take your time to care for your husband. Ó ní rárá. Ó fà kékọ́rí oníṣẹ́ ìṣáà ni. Òun ló délẹ̀ yìí o. Torí ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ tí wọn ò bá gbọ́kọ̀ ó tún ní tí wọ́n máa ń gbà. Mo dẹ̀ sọ mo this thing mo it cannot work. Ìgbà tọkọ ẹ fẹ́ ó ní ìjẹ́ ló ṣe fẹ́ ẹ. Ọkọ ẹ fẹ́ ẹ nítorí kò lè bá àṣeyàwó fún ni not for you to go and bring some some people to come and be working in the house nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ nípò míì ara sọ tí mo sọ ló ṣẹlẹ̀ yìí o. ẹ wò àǹtí ẹ máa wá solution sí nǹkan tó wà lẹ́yìn o. ó dáa kò burú ọmọ tó mi máa ṣe èmi á kù tó bí mi ṣe wà yìí débẹ̀ yẹn ni ìbẹ̀rù pé mo lè ráyè débẹ̀ lọ́la ọmọ tí pọ́rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ kíákíá ni màá ní pé kó wá rí mi first thing tomorrow morning torí àwọn èèyàn tó mi fẹ́ kọjá fún wọn màtí màmá dúró dè mí ní ṣọ́ọ̀fù right now èmi gan I have to be on my way now so tó bá di lọ́la màá ní pé kó wá rí mi ibi tó bá ti ń tẹnu rojọ́ á tẹ màá tẹnu mọ màá tẹnu ẹ̀ mọ gbogbo kí ló ti ṣẹlẹ̀ tí mo ṣe máa sọ̀rọ̀ yẹn sí. ìyá máa bẹ́ẹ̀ ta yes ma yes ma ṣe o kò ṣe gbọ́dọ̀ pẹ́sẹ̀ síwájú kò ṣe mọ̀lára yes ma owó tó fún mi lọ́tẹ̀ yòówù ìpínlẹ̀ pọ̀ ọ́ èmi lọ́ wá dé ọ láàrin iwájú ẹ kéèyàn máa jẹ́ kò yẹ ká jọ́ lára ẹ̀yìn ní bí wọn náà ní tó nǹkan tó tó tó yìí. ẹ kò ṣe ah. mọ nǹkan ẹ bá mi manage owó iṣẹ́ kí mi ṣe máa fún yín lọ́wọ́ ah, ah. àbí owó ti máa ń sẹ́yìn sí but for now mo burú kíkan even náà ní ṣùgbọ́n two thousand naira nìkan ló fún mi àkànní sí. kí ló dé ọmọ lára mọ̀mọ́ tí ń wí fún ọkọ máa fowó pamọ́ ìgbà ọlọ́bí òréré ẹ̀ kí dùdùdùdù kọ́ mọ̀rọ̀ hàn hàn lọ́jọ́ kan wà ẹ̀ ọ̀dà. kíkó ìsì yẹn máa ṣayé náà àwọn ọ̀rẹ́ mi máa jáde a máa lọ club a máa lọ swim a máa lọ at least a máa lọ enjoy ara wa náà. mọ̀lára ó ti gbàgbé ọmọ ẹni tí wọ́n ṣe. mọ́mí mi ìgbàgbé ẹni tí ẹ fi ọkọ yín balẹ̀. mo ti wí fún ọ láì mọye ìgbà mo ní kó wá ara lẹ̀ sílé kó ọjà máa bá lè lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ò sọ pé ẹ ń ṣayé ayé ẹ̀ ń ṣayé àwọn àtàwọn ọ̀rẹ́ rẹ bó bá mọ̀ ṣe gbá nìsín ọmọ nírọ̀rẹ́ kankan mo mọ̀ wípé mi. mọ mi ẹwẹ ní sọ̀rọ̀ ṣe ti tó ṣe rí ilẹ̀ yẹn mo máa rà ṣé pé mi yín gan máa dùn ó ní òkun tí mo expect láti gẹ̀ẹ́tì ẹ̀ èmi gẹ́gẹ́ bá mi wálé bó tí o fẹ́ ilẹ̀ nínú àwọn inú gbò yìí o táwọn scandals wa mo fẹ́ ilẹ̀ ibi títì ṣe táwọn big girl ti ti mi tí mo lè kọ́ lẹ́sẹ̀. rọra fún yín mọ èbó sọmọ pé bàbá mo gbọ́. máa mi ò wọ́n ṣe ń sọ lẹ́kùnrin yẹn ẹ ti gbọ́ sọ ẹ fi ọkàn yín balẹ̀ àti pé màmí idiot yẹn ó má ṣùgbọ́n mi lè mo fẹ́ kẹ́ bá mi lé lọ́mí fẹ́ rí mọ́nú ẹ̀ bí mi. ìwọ idiot ṣé lọ́gàá rẹ̀ obìnrin ọmọlára wòwòwòwò méjì àgbìyànjú ni o sórí tí mo ṣe fún ọ ájò tí mo ṣe fún ọ tó mú lọ ájò òun ẹ gbọ́dọ̀ yára yín àti wọ àtòun àkọ́kọ́ rẹ̀ ẹ gbọ́dọ̀ jọ máa gbénú àkàtà kan náà ni o ní òfin máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ o tó bá gbìyànjú àti rìn jìnnà ògùn ti bàjẹ́ nù o. Ah! mo gbàdúrà kó bàjẹ́ o bí àjọ rọra dúró rẹ̀ báwọn. kí wèrè ẹ̀yà wà mẹ́ta yìí. Eh, eh, ebi sá ń ṣèṣe bèbèrè rẹ̀ ń bẹ̀. àbí ìjọ máa ṣe. má ṣe wèrè ẹ lọ. ebi kí wọ́n sá mọ ọ̀rọ̀ wo. mọ mi ò wẹjú ti tẹ ọmọ àlọ ṣe ti bọ. mo ní ojú ojú ilẹ̀ mọ̀ ti ń sún mi sílé ọmọ mọ̀ rẹ̀. ẹ jẹ́ tètè máa lọ kí n lọ sóúnjẹ fọkàn mi ń wé ó yóò dàbọ̀ mọ́ mi ṣe ti bọ̀ máa pè yín tí bá ti ṣe ti bọ̀. ọ̀ká rẹ̀ ọkọ̀ èmi ò mọ̀ sí gbàgbé tá a jọ sọ o owó ká ti jọ sí ọ̀nà ilẹ̀ ni o já hello Adénìkẹ́ kí ló ṣe ṣe tó jẹ́ wípé o mọ̀ wípé aṣọ ti fẹ́ bọ́ ọmọ ẹ lára o mọ̀ wípé ọmọ yẹ ti fẹ́ rìn ìhòòhò tó bá dẹ̀ fi lè rìn òwò ọjà pẹ́rẹ́ ní ọ̀páṣọ òní pamọ́ torí o ti ń jóná èmi náà dẹ̀ ti rí ó dẹ̀ dàbí pé you are not feeling anything where you are. wàhálà ló ṣẹlẹ̀ ọbẹ̀ lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ wàhálà ló ṣẹlẹ̀ wàhálà gidi. What? Are you blind to everything that is happening around you? ọmọ ọ̀jọ̀ tó ló fẹ́ lọ gbà lọ́jọ́ kìíní àná tí mo ní kó má gbà ṣe báwo ló ti gbọ́kọ̀ mọ́ ẹ lọ́wọ́ tó ti gbalé mọ́ ẹ lọ́wọ́ yẹn You are sick for saying that. You are very sick for saying that. Torí tó bá pé orí ẹ pé ni you will not talk like that. Orí pẹ̀lú ẹ̀dúró ṣé o ṣe pé nǹkan kan ti kan ìwọ àti ọkọ ẹ? Torí bẹ́ẹ̀ méjèèjì ṣe ń ṣe ọ́dọ̀ ìwé kọ́kọ́ ti kan yín méjèèjì lórí ìkọ́kọ́ ti kan yín o torí mi ò rò pé bóyá èèyàn lè wà ní normal sense ẹ kó máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ tàbí kó máa ṣe bó ṣe ń ṣe because you are crazy. Mm. you love your husband so because of that ló ṣe máa fọmọ ọ̀dọ̀ lẹ̀ kí wọ́n kó máa fẹ́ ọkọ ẹ̀ kí wọ́n dẹ̀ máa ṣe ọmọ ọ̀dọ̀ àwọn méjèèjì so you know you love your husband ni mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti tọ́ ẹ̀ lóò ṣe nǹkan tó yẹ kó ṣe so it's now you start to love him. ọ̀rọ̀ ti yé mi mo ti mọ nǹkan tí màá ṣe sọ̀rọ̀ yìí méjèèjì ẹ ẹ lè sọ mí di wèrè torí mo mọ̀ wípé ìkọ̀kọ̀ ò ṣe mí ẹ̀yin méjèèjì nìkan ṣe ṣọwádìí bí mo ṣe wá ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ yìí sórí mò ń pálàṣẹ fún ẹni o lọ kó gbogbo ẹrù ẹ pátá tó wà nílé yọ̀mí kó wá ibi tó máa kó lọ tó ò bá wá rí ibi tó máa kó lọ máa bọ̀ lé mi o ò lè sọ̀rọ̀ ẹ̀dì nànà mù o ò lè sọ̀rọ̀ ẹ̀dì dàkúdà nítorí pé will you stop saying you love him you love him you love him what mama mama ẹ ti torí fóònù wá ṣe wẹ̀rẹ̀ fún ẹ bẹ́ẹ̀ you love what he's not loving you again he's loving the other ọ̀dọ́ hello mo ní kó kẹ́rù ọmọ kan bí ni mo bẹ́ẹ̀ sọ bring your things here i will settle it tó bá yá. Adéníkẹ́. Ah. náà tó kọ́ ti. ọ̀rọ̀ ilé ẹ̀gbẹ́ mi ìlú yẹ kò ṣubú lásán the man is talking the same thing the woman is talking the same thing àjọ ọmọ ọdà freaking house. wọ́n ní tọ́ lè domi ìtọ́ ti padà wá domi wọ́n ní ṣáláńgá ò lè di kànga. hello mọ́mí ẹ káàsán mà mọ́mí tẹ bá rí mi nísìnyí dìgbà tẹ rí mi lọ mo ti fáìn bàjẹ́ fọkàn <laughs> gbádùn rí i <laughs> báwo ni owó tí mo fún yín yẹn ṣé ó sì tó yín ṣá ó ṣì kù ok ṣé mo tó ṣẹlẹ̀ èmi àti bébì mi à ní pẹ́ wá gbé yín wá síkù ṣé ti yẹ yín yáyà mo fẹ́ ra ilẹ̀ fún yín gan lọ́wọ́ alájí àmúbi ẹ̀yà yes. Mm máa pé yín padà mú mi máa pé yín padà. rárá n kò ní kí n wá bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ó ti rí bó ṣe rí o dẹ̀ everything to turn upside down. Mm jọ ìṣàánú mi ní ìṣèkà fún ẹ jọ torí Ọlọ́run. ó ṣì. wo bó ṣe ń sọ̀rọ̀ láàárẹ̀ tó fi ń lé ìsinmi kí n fi ọkọ ẹ sílẹ̀ tàbí kí wọ́n fi ọkọ tèmi sílẹ̀ ó omi pé kí n kúrò nílé nìyẹn o kí n fi inú lé sílẹ̀ gbogbo àwọn cars tó wà ní compound nǹkan bí mo ṣe ń jayé dódódódódódódó ọ̀rọ̀ máa sunkún ó ṣàárí àbọ̀ rẹ ni ó ṣàárí jésù náà ti mọ̀ ọ́ má jẹ́ kó mi ẹkún ẹ̀kọ́ sí mi lára wo mi bá ti lé ẹ tipẹ́ tipẹ́ but mo kàn ní kí n pìtì ẹ ní pé torí pé o lè má rí ibi tó o lè lọ ṣé kí n sọ fún ẹ mi ò lè fi lólè sílẹ̀ o you understand tí bá ti mọ̀ pé bó ṣe wà nílé òun láìpẹ́ bóyá o máa kó òṣì ẹ wọ́n adé wàá kó jáde rubbish ṣé bẹ́ẹ̀ gbé kewá ó ń sí mi gan. mo ṣe nítorí tí mo ti bèrè tẹ́lẹ̀ mi lọ́wọ́ ẹ̀ pọ̀ tí ẹ ṣe ń tẹ̀ aṣọ òfin fún mi ni ah, ah, ó wè kéré fún ẹ láti fún olówó lọ́wọ́ lọ́kọ̀. ten million naira kì í ṣe máa fi bẹ̀rẹ̀ ọgbọ́n owó tó pọ̀ ní and then honestly kò ń ṣe pé mo fẹ́ fún ẹ hmm? but o ṣáà mọ̀ pé joint account mi ò ń wọ̀ ní yàrá bó ṣe wà yẹn mi ò lè gbowó jáde tí o bá mọ̀ pa èmi máa sáyìn òun máa sáyìn ọ̀rọ̀ joint account ṣe rí nìyẹn. so wí pé o lè gbowó jáde báyìí tí o bá sáyìn fún. sílẹ̀kẹ̀ wà fún mi ìlú àkáǹtì mi ti ń rọrùn kọ́lọ́ọ̀dù gbé mi pàdé ìwọ nìyẹn wọ́n máa jẹ́ òun ni mo ṣe wá àkáǹtì ẹ̀ pẹ̀lú ìdájà ìfà ìmúṣẹ́ ẹ̀ tún lè sọ fún báńkì pé tèmi ò bá sàn yìí wọ́n lè dá sàn kí wọ́n dá gbowó you know but I mean um, the only condition tí mo lè fi gbowó tó náà lè fi gbowó ni pé tí kọ̀ọ̀kan mi wà ọ̀bà sí náà ó yà bàbá kù bí a sá tèmi bá kú sí ó lè dá gbowó lẹ́yìn tóun náà bá kú kò lè gbowó lẹ́yìn that's the only condition. tí ọmọ yìí wá sílẹ̀ ní mm. àìdí ká tó lè gba owó. don't worry don't worry o ti ẹ̀mí lélẹ́kùn èyí wọ́n lé tẹ̀sí máa ń ṣọ́ ni pé màá mọ mo ṣe máa dọ́gbọ́n ọgbọ́n tí màá fi lè kẹsàn-án. ọkùnrin ẹ̀ Níkẹ́. Níkẹ́. Yes. Ṣé tí ìdùnnà tẹ̀ kún ni? Why are you doing like this? Kí ló yẹ me ń ṣe báyìí? Ebi yìí pọ̀ náà. Ebi ń pa mí, ebi ń pa lára. Dáhùn give Kí ló yẹ tó ń wo bèbí kí n sùn? Mo ló ń jẹ Look at kò tí ì jìnnà ló tẹ̀kẹ́ forty five minutes láti dáhùn jọ kí ló ṣe. wọ́n á ṣe jọ lọ ti ọwọ́ ẹ̀bọ̀n náà yẹn kó lè tètè jìnnà tó lè bí ń pa wá. bẹ́ẹ̀ta. wà á lọ náà. ibi ìpa ní tètè náà. tí o bá gbóúnjẹ dé in the next twenty minutes máa gbé ẹ e jáde wà lọ́jọ́. I trust you. ẹgbẹ́ e jáde wà lọ́jọ́. I love baby. adájú ń jẹ dáadáa tó ṣe oúnjẹ tí òkúta àwọn ọdún jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń pàkúta tí yọjá. máa lọ o ti mójú. kí ni ìyọ́nù márùn-ún bí láti bá sọ ṣe wọ́n ló ń jà ìwé láti bá kò ṣe àgbà tó bá dúró ní òkè ní òun ní òní ìbọ̀kan jẹ́ kó máa dún. I love you. I love you more. ṣé mi tí mo ní ìdí owó ni Yomi bá mi sọ̀rọ̀ joint account ṣé mi tó jẹ́ pé two thousand naira nìkan ló wà lọ́wọ́ mi ó ní pé Adénìkẹ́ nìkan ló lè sáyé mo dẹ̀ mọ̀ pé Adénìkẹ́ kò ní fẹ́ sáyé ó dà mo ti mọ nǹkan tí mo máa ṣe. kọ̀lé máa yọ ọkọ̀ sí. Máa dáná tó dáa fọ́kọ̀, máa bomi fọ́kọ̀, àtúwọ̀kọ̀ lé lórí. Tó bá ń gbàgbé gbègbè, ó jẹ́ tètè ráwọn. Ah, Ah, ah. Ah, Ah, me. ìwọ kò lò ló jẹ inú mi ìwọ kò lò ní iye. kí ló ṣẹlẹ̀. jọ̀bí wọ́n jẹ́ kí n lọ sí. jọ̀bí. ìwọ kò lò ní iye. ìwọ kò lò ní iye. Yeah. Oh ti máa jẹ ìwé ti máa jẹ. mo bọ́ sí ọkọ mi. kẹ́kẹ́ ìwé ti máa jẹ. Eré kẹ́kẹ́.